أعوذ بالله من الشيطان الرجيم وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك لك سلطانا مبينا واجعل لي من لدنك وليا نصيرا وقل جاء الحق وزهق الباطل الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظلم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 wàhálẹ́kùm salam wa rahmatulahi wa barakatu. a dúpẹ́ fún ọlọ́run ọba danibọ́ni ọba tí ó dá wa láti bí àìsí tó sọ adi ti ń bẹ ọba tó ṣe wá ní mùsùlùmí tó fi ọ̀nà mọ́ wa lọ sínú ẹ̀sìn islam tó ṣe wá lọ́mọlẹ́yìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí ó jẹ́ ká jẹ́ kan nínú àwọn olùkọ́tọ́ ọlọ́run olùfọ̀gbà ọlọ́run ọba ya tó fi ọ̀nà wa lọ síbi ìtẹ̀lé sunna níbi wa muhammad sallallahu alayhi wa sallam arúgbó fọlọ́n ọba náà ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kọlọ́ bá níbi wa muhammad sallallahu alayhi wa sallam kọ́mọ bá wọn aráàlú rẹ̀ kọ́mọ bá wọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn táǹtẹ̀lé ọ̀nà àmà tí ó mú wá títí di ọjọ́ ìkẹyìn lónìí ti ṣe ọjọ́ kọkànlá oṣù muharram ẹgbẹ̀rún ọdún ó lé ọgọ́rùn ọdún mẹ́rin ó lé ọdún mẹ́rìnlélọ́gbọ̀n tánibíà muhammad sallallahu alayhi wa sallam tó ṣe hijira ti Mákà alápẹ̀lẹ́ lọ sí Madinatu Munawwara tó ṣe déédéé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù ẹlẹ́ẹ̀kọkànlá ẹgbẹ̀rún ọdún méjì ó lé ọdún méjìlá tó káwọn kèfèrí tọ́lọ̀ ní kájíjọ pàdé pọ̀ ní ààyè tí a wà lónìí ní ọgbà olúwọlé ní ìlú èkó kọ́lọ̀ kó gbà lẹ́sẹ̀ fún wa. àmín. Right Party Islamic Foundation tí wọ́n ṣe ń gbọ̀wé ètò yìí kọ́lọ́n kó bá a sanwó lẹ́sàn-án rẹ̀. amiina. kọ́lọ́n bá a sàlékún dáadáa wọn àlékún ìmánì àlékún ìmà àlékún sẹ́ẹ̀rì àlékún sẹ̀mí rọrùn àlékún àlàáfíà ara kọ́lọ́n kó bá a ṣe fún wọn gbogbo ohun tí ọ̀dà kọ́lọ́n kó gbé jìnnà sí wọn àti gbogbo àwọn èèyàn tí wọ́n ń bẹ pẹ̀lú wọn lórí iṣẹ́ ọlọ́run ọba tí wọ́n gbé lọ́wọ́ yìí kọ́lọ́n gbà lẹ́sìn fún wọn o láyé àti lálùkè yàámà láì ní gbàsìkò wọ́n ní kí n wá sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó jẹ́ ìwòsàn fáwọn àìsàn tí ń ṣèyàn nílànà ti Islam ká sì sọ̀rọ̀ lórí àwọn ọ̀nà ìwọ̀ àwọn nǹkan burúkú táwọn èèyàn ń wá ìwòsàn lọ sídìí rẹ̀ lọ́sọ́dọ̀ ẹ̀ tó ṣe pé nínú òfin Ọlọ́run àwọn nǹkan yóò tọ́ láti máa lò láti fi ṣe ìwòsàn ká sọ̀rọ̀ lé lórí gbogbo àwọn àfọ̀ ní ìmọ̀ Islam tá ń kọ̀rọ̀ nípa table islami nípa ìwòsàn ti islam ló máa ń sọ pé àìsàn tí ń sọmọ ẹ̀dẹ́ ènìyàn oríṣi méjì ni oríṣi méjì làìsàn tí ń sọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ́rọ́dùn kọ́lbì ń bẹ àìsàn ọkàn tẹ́pẹ́ òun ló burú jùlọ ní gbogbo àìsàn tẹ́pẹ́ tó ń bá ń ṣe èèyàn bó ti wùn kára ọgbádùn tó bó ti wùn kọ́ lálàáfíà tó ní ti ń ṣe èèyàn ò ní jẹ́ kéèyàn jẹ́ ọmọlúwàbí èèyàn kò ní jẹ́ èèyàn gidi pálapàla ni ọmọ ṣe pẹ̀lú àlàáfíà ara tó ní ntọ́lọ̀ ọ̀fẹ́ ni ọmọ lóríkì ara rẹ̀ sí àìsàn tó burú ju àìsàn ara lọ òun ni àìsàn ọkàn alukófru asherk tọ́ba ti lè wà lọ́dọ̀ èèyàn àìsàn ìmí ń ṣèyàn àìsàn ọkàn ń ṣèyàn òun tó àwọn ọ̀gbádùn kọ́ dàbọ̀ lálàáfíà àtàrà tójú ń ríran táwọn ń sọ̀rọ̀ tọwọ́ ń mú nǹkan tẹ́sẹ̀ ń rìn tí gbogbo oríkèé ara dá pé òun tó àwọn ọ̀gbádùn olólórí aláìsàn ayé àìsàn yìí kì í sọ la fẹ́ sọ̀rọ̀ ní lórí lónìí mọ́rọ́dùl la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àìsàn ti ara tẹ́kùn ní àìsàn tó fúyẹ́ jù òun ló fúyẹ́ jù nínú àìsàn méjèèjì òun ló kéré jùlọ nínú àìsàn tí ń sọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ló dùn tọ́jú nítorí pé wàhálà ọ̀pọ̀ lórí òun tí fi gba ìtọ́jú ṣùgbọ́n ẹ̀yin bá wà nínú ọ̀kọ́tọ̀ lọ́hùn tí ń dorogó pọ̀ mọ́ wàhálà kékeré kọ́ làwọn tó bá fẹ́ pè sójú ọ̀nà ìgbàgbọ́ nù ọlọ́run wàhálà kékeré kọ́ ni wọ́n ó ṣe kan tó rí pé ṣùgbọ́n ọlọ́run tó lárí gani máa ń fi ọ̀nà ẹ̀mẹ́ tó bá fẹ́ lọ sí ojú ọ̀nà rẹ̀ tó dúró dọ́gba ọ̀nì siratul mustaqim gẹ́gẹ́ bí àyà tí afáàkì fún anu suratul Isra níbẹ̀rẹ̀ ìjókòó Quran chapter seventeen verse eighty to eighty two òun ni wọ́n ké ní ìjókòó tá a fi bẹ̀rẹ̀ yìí lónìí insha Allah ta'ala a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àìsàn tí ń ṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn lára àti ìwòsàn fáwọn àìsàn yìí kò sí nǹkan tẹ́nìkan lè sọ nípa rẹ̀ láàrin wákàtí méjì sí mẹ́ta tó lè tó ń ti bẹ́ ńlẹ̀ táwọn àáfàá ti kọ́ ọ́ látọ̀dọ̀ ọlọ́run gangan fúnra ẹ̀ látọ̀dọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ àwọn onímọ̀ tán lo ayé lẹ́yìn rẹ̀ tí wọ́n sì kọ̀rọ̀ nípa ìwòsàn fáwọn àìsàn tí ń ṣọmọ ẹ̀dẹ́ ènìyàn ntàwọn ọba sọ láàrin wákàtí méjì sí mẹ́ta kékeré ni ọ̀jẹ̀ nínú tí wọ́n ti kọ́lẹ̀ lórí ẹ̀ gẹ́bí musulman sábà tẹnu wọn pé àfọwọ́ ahmed bin Taymiyyah rahimahullah ta'ala nínú majmu'u fatawa àwọn tí wọ́n ṣe ìdí mẹ́tàdínní ogójì volume thirty seven volumes volume nineteen rẹ̀ òun ni kitabu the book of medicine volume nineteen ọ̀rọ̀ tí ó wà nínú volume tó lé ní five hundred pages Taba ní ká wá sọ̀rọ̀ lórí ẹ̀ láàrin wákàtí méjì sí mẹ́ta a rí i pé èyí ó ṣe extract ni a ṣe summary ni a yọ díẹ̀ díẹ̀ káàkiri láàsọ díẹ̀ nínú ẹ̀ àwọn tó tẹ̀lé lẹ́yìn pàápàá jùlọ ọmọ kéré pàtàkì ní Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala òun náà ṣe tí àkàtúnjà At-Tabi'un Nabawi prophetic medicine lédè òyìnbó ìwòsàn ti ìlànà tànàbí wa muhammad sallallahu alayhi wa sallam àwa tá a ma tébùl náà bá wí àwa náà ma bí òun náà ṣètò ní tíra ewé tí ń bẹ́ nù òun náà di díẹ̀ ní ọgọ́rùn márùn ewé ni láti page one di last page rẹ̀ ọ̀rọ̀ ìwòsàn nílànà ti islam yìí làwọn náà kọ tíra lé lórí àtàwọn tíra míì rẹpẹtẹ mọ̀júmọ́ fatawa ibn tẹ́mí àti mẹ́wájú mi volume twenty four tí mo gbé síwájú yìí ntòtò more than two hundred pages nínú ẹ̀ òun ló fi sọ̀rọ̀ nípa àwọn ìwòsàn lọ́nà èèwọ̀ táwọn èèyàn ń ṣe lónìí tí ó yẹ kí mùsùlùmí ó dé díẹ̀ àwọn tó sì jọ ní ẹ̀tọ́ ó tún tọ́ka sí nínú volume yìí náà tíra mi níwájú mi àlùkò yẹtù ọ̀la ẹ̀ lájú bẹ̀lẹ̀ kitabi wa sunna ìsọ àti ìtọ́jú àìsàn ìwòsàn pẹ̀lú tíra ọlọ́ àti sunna níbi ọ̀sọ́là ewé tí ń bẹnu tí ẹ lé náà lé ní two hundred pages orí ọ̀rọ̀ ìwòsàn yìí àìsàn tí ń ṣe ara yìí náà náà ni gbogbo àwọn afáǹkọ̀tà rẹ̀ lórí yàtọ̀ sáwọn tíra míì tí mi ò mú sọ̀kalẹ̀ nínú mọ́tò nítorí pé àti bẹ́ẹ̀ nídìí tíra lónìí ọ̀rọ̀ díẹ̀ tá a fẹ́ sọ la fẹ́ sọ. bí bẹ́ẹ̀ kọ́ tíra mọ́kànlá tó sọ nípa ìwòsàn àwọn àìsàn ara onímọ̀kó wa oríṣi mọ́kànlá onímọ̀kó wa àwọn tó tóbi gbẹ̀ngbẹ̀ngbẹ̀ tiẹ̀ ń bẹ́ẹ̀ ẹ̀ tó lé ní one thousand pages tẹ́pẹ́ orí ìwòsàn yìí náà ni wọ́n ń kọ̀rọ̀ lé lórí alhamdulilah anabi wa muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ọlọ́run náà pẹ̀lú ẹ̀sìn tó pé adinu ashamil comprehensive religion ọlọ́run fi náà níbi muhammad sallam ìsáwọn èyí ṣe ẹ̀sìn tí mójútó ẹ̀mí nìkan tó fara lẹ̀ kò mójútó ara nìkan kò fi ẹ̀mí lẹ̀ kò mójútó ìsẹ̀mí ayé kò fi àlùkìyámà lẹ̀ kò sì mójútó àlùkìyámà kò sọ pé kágbàgbé ti ń jẹ́lé ayé gbogbo nǹkan òun ni Islam kó sínú gbogbo tí ń jẹ́ ọ̀nà mọ̀ ètè yìí ó ṣe lórí ilẹ̀ ayé yìí tí ó fi sórí ire gbére tí ó dẹni ìkẹ́ gbére tí ó dẹni ìyọnu sí gbére lọ́dọ̀ Ọlọ́run tí ó dọ̀mọ̀ àlùjẹ́ náà lálọ́ kẹ̀yàmọ̀ ọ̀n bẹ nínú Islam má ṣe ó sì kúnlẹ̀ nínú Islam náà tẹ́pẹ́tẹ́ yẹn bá ń ṣe àwọn nǹkan tó ní ká má ṣe èyí ó kó sínú ìdààmú ayé kò ní ní sinmi kò ní ní fọkànbalẹ̀ wàhálà ó máa ogun ayé ogun emere ogun ajẹ ogun oso ogun idile ogun ebi ogun ọrẹ ogun ọ̀run gbogbo ogun iná gbogbo ẹ̀ ní ọjà àyàn nítorí pé nítorí ẹ̀kọ́ wà lára ìrùsí lára ẹ̀ ìnígbàgbọ́ nínú ọlọ́run tọ́lá rẹ̀ ga ìjọsìn fọlọ́yọ̀ bá ilé kan oṣó ìtẹ̀lára bí wa Muhammad sallallahu alaihi wasallam ìmọ̀fitọ́lọ́ńlẹ̀ fún ìlànà èṣù tó ti lè yin lọ́dún èèyàn tí ò gbogbo ogun ni ọjà ní gbogbo ayé bá jà tó ogun ọ̀run ó tún sọ̀kalẹ̀ yọ àjà kò ní nísinmi nítorí pé ọ̀dọ̀ ẹni tó yẹ kó wà kò sí ń bẹ́ẹ̀ ẹni tó yẹ kó sádi kò sádi ẹni tó yẹ kó máa lọ ọba kọ̀ lọ ọba ẹni tó yẹ kó pé kò pé ẹni tó kéré pọ̀sọ́ lọ́wọ́ ọba tó láàrin ga ní pè gbogbo wàhálà ni ọmọdé bá àfọwọ́ Ahmad bunu Hanbal rahimahullah ta'ala ó ní gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ̀rù Ọlọ́run gbogbo nǹkan ní ọmọ ìpáyàwó náà gbogbo ẹnikẹ́ni tí ó bá ti bẹ̀rù ọlọ́run gbogbo nǹkan ni ó máa dẹ́rù bà ẹ̀ ń bá ń bẹ̀rù ọlọ́run gbogbo nǹkan ni ó máa bẹ̀rù ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá ti bẹ̀rù ọlọ́run gbogbo nǹkan tí ń bẹ láyé lọ́lọ́run fi máa dẹ́rù mo fẹ́ mú àpèjúwe kékeré kan wá lórí Ahmad bin Hanbal tí mo mẹ́nu àwẹ̀rẹ́ yìí kọ́lọ̀mbà kọ́ba kí àfa náà tí a ti ń jẹ́ Tabsitul àwọn aṣayatin nínú tíra yẹn lọ́wọ́ parí rẹ̀ àwọn àlùjànnú àwọn èṣù wọ́n ní tí wọ́n bá bá ahmed bùnà tẹ́mi àròhìn ọlọ́ọ̀tà láǹgbà ayé rẹ̀ wípé àlùjànnú fọ́ bẹ́ẹ̀ nìkan òun ṣe é ṣe wàhálà ń dé bá àwọn nú àwọn ọmọ kéwú tó bá wọn wájú ẹ̀ yóò nìkan mú ẹsẹ̀ bàtà nǹkan tó bọ́ọ̀lẹ̀ yóò nìkan mú nǹkan lọ síwájú ẹni tí àlùjànnú bẹ̀ lára ẹ̀ kán lọ́ọ̀ ní bàtà yẹn sí iwájú ẹni yẹn wọ́n pe ahmed bùnà ń bàlẹ́ lónìí bàtà ó ní kí n wá bọ̀

àwọn ó kú òun láì ní dúró wẹ́yìn torí ìdí ilé ń jáde kú òun bẹ́ẹ̀ sì kú òun ọmọbìnrin yìí padà dàgbà ó wọlé ọkọ sì ti bímọ márùn lẹ́yìn ọ̀rẹ́ yìí ahmed bin abdul ti wá jáde láyé wá padà sára ọmọ akéwò lọ bàbá ọmọbìnrin wa lọ ké sí pé tó dára ọmọ òun padà ọmọ tó wá báyìí ń gbà báyìí ọba lọlé ahmed fúnra balẹ̀ ọba lọ́mọ ẹsẹ̀ bàtà rẹ̀ kan ọba jókòó wájú ọmọbìnrin yẹn ọba ní bàtà sí ọ ní ahmed fúnra balẹ̀ ọ bàtà yìí àlùjánu ní ni kí n kọ́lá ṣe kọjá ní ahmed fúnra balẹ̀ ti kú láyé àlùjánu sọ bẹ́ẹ̀ ọ ní bẹ́ẹ̀ ni ó ní sọ pé bàtà rẹ̀ ọ ní bàtà rẹ̀ ni <laughs> jáde kó mẹ́ni sìnkì mọ́kù bàtà bọ̀ lórí àlùjánu ahmed fúnra balẹ̀ bẹ̀rù ọlọ́ọ̀lá wàdà fi ń bẹ̀rù náà ọ bẹ̀rù ọlọ́ọ̀ bí ahmed fúnra balẹ̀ bí ọmọkùnrin ayọ́kọ́ ń bẹ jẹ́ ọmọba tiẹ̀ lọ ẹ̀ ń bá ń bẹ̀rù ọlọ́run gbogbo nǹkan ni ọmọ àpáyà rẹ̀ ẹ̀ ń tí ọba ti bẹ̀rù ọlọ́run gbogbo nǹkan ni ọmọ àdẹ́rùbà torí ẹ̀ ló fi jẹ́ pé tá a bá ń wá káìsàn ọmọ tó nǹkan kọ́mọ́ tó táwọn ẹgbẹ́ wa lórí ilẹ̀ tá a bá fẹ́ ní àlàáfíà ẹ̀mí àlàáfíà ara tá a lò dọjọ́ alẹ́ tí nǹkan ò ní í dà láfíà yẹn rú ọlọ́run tọ́la rẹ̀ ga ká lọ súnmọ́ ọlọ́run tọ́lá rẹ̀ ga òní ká lọ súnmọ́ tá a bá ti lè súnmọ́ báyìí gbogbo ohun téèyàn wá ló ti rí níbẹ̀rẹ̀ sọ́ràtò tọ́lák àyà méjì àkọ́kọ́ rẹ̀ Quran chapter sixty five sọ́ra karùnlélọ́gọ́ta Quran àyà kejì àti kẹta rẹ̀ verses two and three ẹ rí i pé gbólóhùn takwa Allah wa man yattaqillah yaj'al lahu makhraja gbólóhùn yẹn nínú àyà méjèèjì ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run lò ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló lo takwa Allah ẹ̀ máa ṣùgbọ́n àfa Imam Nawawi ọlọ́mọba akẹ́ wọn wọn ni ti jẹ́ takọ̀ aláìgàn ní fẹ́ẹ́lù tọ́ àtọ̀ ìṣìnà bùnmọ̀ náà yìí ìṣe ńtọ́lọ̀ ń pani láṣẹ pé ká ṣe ìjìnà sí ń tó ṣe léwọ̀ gangan ní jẹ́ takọ̀ àlà. kéèyàn dáàbòbò rẹ̀ kó nínú ya ọlọ́run kó nínú bínú rẹ̀ kó nínú wàhálà kó nínú dààmú ayé àti tàlùkì àmà bí takọ̀ àlà ni ẹ̀ tí ó sì dáàbòbò rẹ̀ kó ńtọ́lọ̀ ọ̀fẹ́ yóò ṣe sọ àyà yẹn nígbà tí ó parí ní vaso ó ní wa man yattaqillah yaj'al lahu min amrihi yusra gbogbo ẹnikẹ́ni tí bá ń páyọ̀ wọn ọlọ́run tí ń ṣe tó ń fẹ́ tó jẹ́ ẹ̀sìn tó ń fẹ́ gbogbo àlámọ̀ rẹ̀ ló ń sọ di rọrùn fún gbogbo àlámọ̀ rẹ̀ min amrihi yusra ọ̀rọ̀ rẹ̀ á sọ di rọrùn ìdààmú rẹ̀ ó kéré wàhálà rẹ̀ ó kéré àìsàn tí ó ṣe ó kéré wàhálà tí ọmọdé bá ó kéré ìrònú nípa àṣẹmí ayé rẹ̀ ó kéré torí pé Ọlọ́run mójútó láàrin méjì ọ̀nà tako aláyẹ tọ́sọ lẹ́ẹ̀mẹ́ta yìí nínú àyà méjì ló ti sọ pé wa man yatawakkal ala Allahi fahuwa hasbuh ìkànnì orin sẹ́tẹ̀yàn lòun láti rí ìrànlọ́wọ́ Ọlọ́run aránṣẹ́ rẹ̀ ìlàkùnrin ọ̀pọ̀lọpọ̀ wàhálà ayé àti tàlùkìyàmà wa man yattaqillah yaj'al lahu makhraja ẹ máa ń payọ Ọlọ́run ó máa lànà fún ọ̀nà àbáyọ ó máa ṣe fún pẹ̀lú rọrùn ọwọ́ abadébípẹ́ ń bá ń gbára Ọlọ́run ọba tọ́lá àwọn ga òun rú ẹni bẹ́ẹ̀ òun ó tó ọlọ́ba ọtọ́lá àga yóò tó wàhálà rẹ̀ ìdààmú rẹ̀ ò ní tó nǹkan àìríjẹ́rímú rẹ̀ ò ní tó nǹkan àìsàn rẹ̀ ò ní tó nǹkan ìbànújẹ́ rẹ̀ ò ní tó nǹkan ìrònú lórí pé mo lé nǹkan wọ́ mi ọba ò ní tó nǹkan kárì nǹkan tán ká sì lò ká yá yọ̀pọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ kò ní tó nǹkan torí pé ẹni tó ní lọ́dọ̀ ẹni tó farati ẹni tó gbàgbọ́ ẹni tó gbẹ́kẹ̀lé ẹni tó fẹ̀yìn tì ó ti kọ́ ọ lẹ́pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí ò ní jẹ́ kọ́ mọ̀ ṣiṣẹ́ nù sẹ̀mí ayé tí ó sì jẹ́ kálukì àmọ́ ọ̀rọ̀ rùn torí ìdílé ẹ̀yìn èèyàn mi kó tó gbàbọ̀ sínú agbá mi ọ̀rọ̀ ìwòsàn fáwọn àìsàn mo rọ èmi àtẹ̀yìn mo rọra mi mo sì rọ̀ yín náà lọ́kùnrin àti lóbìnrin ọmọdé àtàgbà wa tọ́lọ́run dọwọ́ wa o ilé ayé tàwa yìí sópin ìrìn ìsẹ̀mí kan ti lò kọjá nù sàárè tá a mọ̀ bá a ṣe nù oyún tá a mọ̀ bá a ṣe gbé nígbà táwa nù oyún a mọ̀ bá a ṣe wà wọ́n rù wá kátà àmọ́ bí tá a wà á lè describe bí kò mọ̀ mọ́ wa ṣe rí a ti fi yẹn bẹ̀rẹ̀ adébi tá a wà yìí nígbà àkọ́kọ́ débẹ̀ náà àdá nǹkan kan mọ́ o àbọ̀ sóko tó ń di abẹ́ wúlọ̀ ọ̀run ní amọ̀ nílọ́ o a mọ̀ dà sórí tá a ẹ̀ bá darúgbó yọ padà sẹ́sẹ̀ àárọ̀ wà mọ́ náà àmínú kí sófin kọ́lùkì tẹ́lẹ̀ ọmọ tí kẹ́mi yóò gún àádín gbogbo tí mi lára yìí yókù débi pé ìrònú èyí ó dẹ̀kú ọpọlọ gan ó dẹ̀kú bẹ́ẹ̀yàn ṣe ń rìn ihò ńgbà kéke òun téèyàn bá di one twenty one forty one fifty láyé yọ padà wọ agbádá tí ò ní wá wọ tẹ́lẹ̀ tí ò ní wọ ṣòkòtò tí ó sì máa lọ tí ò ní wọ́n pẹ́ nìkan kan wò di òun o <laughs> ọlọ́run tọ́lá rẹ̀ ga lónìí wà lánìí ó ní wà lánìí àṣẹ rẹ̀ sì ń mú lórí àwọn gbogbo ògbà middle course níbi tá a wà yìí àárín méjì ló ń gangan fún rẹ̀ ó kù sáré lẹ́yìn ibi tá a wà yìí ààbọ̀ sábẹ̀lẹ̀ ńjọ́ kan thumma amatahu fa aqbarahu ọlọ́ntọ́lá ẹ̀gá lọ́sọ bẹ́ẹ̀ nù abasa Quran chapter eighty òun ọ̀pá yìí wọ́n sì sọ̀dẹ̀ tí wọ́n bò mọ́lẹ̀ thumma idha sha'a anshara nígbà tó wọn lọ́ba bá fẹ́ wọ́n gbé dìde fún ìrìn àrèmọ́bọ̀ tàlùkìámà lábẹ́ ẹlẹ̀ ọdún tá a lò nù sáré àsìkò tá a lò nù oyún àsìkò yẹn kéré gan olóṣù méje mbẹ́mbẹ́ olóṣù mẹ́fà bọ̀ mbẹ́mbẹ́ Ibn Qayyim al-Jawziyya àná taibu nabawi wọn lọ́mọ yìí wáyé lóṣù mẹ́jọ ọmọ tọ́bẹ́ wọn bá bí ní oṣù mẹ́jọ gẹ́gẹ́ yóò kù ní kò ní yé ọmọ ẹnu taibu ntí mùsùlùmí ní ìdíkọ́ mọ̀ nípa ìwòsàn Islam ọkọ̀ kọjá ń ta àti mà àtẹ̀mí náà ọkọ̀ kọjá ń ta àmà ẹ̀ ń bá kataibu àti tó fatu rẹ̀ sàkó ṣe tí àkàtẹ́ ń jẹ́ tó fàtò tó fàtò kéne lórúkọ yẹ ta lọ́rùn ti orúkọ yẹ ẹ́ tó fàtò mọ̀ọ́dúdì bí àkàmì mọ̀ọ́lúdì tíra yẹn ẹ lọ́ọ́ kà ọmọ ẹnu ẹ náà ọ̀rọ̀ tí mo sọ lọ́rọ̀ ẹ̀mọ ẹnu ẹ ọmọ ò lè wáyé lóṣù mẹ́jọ ọmọ tó wáyé lóṣù mẹ́jọ ò yé yóò kù oṣù mẹ́jọ àtàbọ̀ fain oṣù mẹ́sàn oṣù mẹ́wàá oṣù mọ́kànlá bẹ́ẹ̀ mi ṣe kéde ma lọ́jọ́ orí tí mo sọ pé kò tí ì pẹ́ tí mo dórí ilé ayé yìí mo ti lẹ́ni mo ti mọ ẹni mo mọ obìnrin tó lóyún ọdún márùn àti oṣù mẹ́ta tí o bí ọdún márùn àti oṣù mẹ́ta oyún sì ń bẹ́nu ẹ̀ gbogbo gbogbo tẹ́sì tí wọ́n ń ṣe sọ pé oyún bẹ́nu ẹ̀ five years and three months ọwọ́ abẹ́mi gangan lé ni ìyá yẹn wá ń sunkún wípé ọmọ tó lóyún ò yẹ kó ti bí wọn lóyún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní sóyún ẹ lóyún ni mo ní yóò bí ọlọ́run ló di ẹrù rẹ̀ bẹ́ẹ̀ ni ó sọ kàlẹ́ tásìkò bá tó yóò mú wálẹ̀ àyà yẹn lóhùn ọ̀fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n fortunate for me kò yá yẹn ọ̀nà mi wà látọ̀pọ̀ níbi ẹjọ́ rẹ̀ tọ́pọ̀ náà ló ti sọ fún mi pé òun gangan fúnra òun kóun tó bí ọmọ yẹn ẹ̀yọ̀kan sóun bínú bí mi lè ọdún márùn àtòsù kan lòun tó bí ah, mọ lọ́mọ yín jọ sí adi wàhálà mo ẹ ti lọ lé àwọn ológun gan àwọn afá babaláwo oríṣiríṣi ṣọ́ọ̀ṣì ẹ ti lọ orí kò sí tó ti lọ wò nígbà tẹ́yìn gangan lóyún tiẹ̀ ó lọ ọdún márùn àtòsù kan lóyún òun ju seniority mẹ fóun òun ti bí lóyún ọdún márùn àtòsí mẹ́ta ẹni tá a mọ bẹ́ẹ̀ lọ́wọ́ lórí pé kì í ṣe ọmọ kọjá kọ́mọ jẹ pọ́mọ kan so ni òun náà tún bímọ ṣùgbọ́n ẹ mọ dààmú mọ́ ẹ lọ kí nǹkan báyìí sínú omi lágbọ́rọ̀ ọlọ́mọ yẹn ó wà lẹ́yìn pẹ̀lú rọrùn níjọ́ tọ́lọ́ ọmọ ju gbogbo ẹ̀dá lọ ẹ̀yin náà ẹ bá wa ké mo ti kọ́ fún ẹ mọ́ lọ fẹ́ lómi náà mo sì bá wọn ké alihamudulilayi jọ́ kẹrin ló sì bímọ jọ́ kẹrin rẹ̀ ni mo fi sọ pé ọdún márùn àtòsí mẹ́ta èmi ti rí ntí a mọ̀ nípa ìwòsàn ó kéré sí ntá a mọ̀ àwọn tàfàsírù ń bẹ ń lé gbogbo àwọn àfa yìí tá a máa yẹ̀ wò a sì ní ìdí ká yẹ̀ wọ́n wò inú tẹ̀fsírù tó ká yẹ̀ wò ní tẹ̀fsírù Ibn Jarir at-Tabari wa àyè mọ iye nǹkan bẹ lábẹ́ àwọn ayatu shifa tó sọ bí sèé tèmi àti ẹ̀yin ò tí ì mú lò tó sì yẹ pé n tó wúlò fún wa ni tẹ̀fsírù Qurtubi àyè mọ iye nǹkan bẹ lábẹ́ àwọn ayatu shifa tá a wá bùkátà sí ká lò àwọn nǹkan bẹ nù tàfàsírù tá a máa gbé jáde tó olúkàkú bá lè faradà láti farabalẹ̀ máa kàtírà ọlọ́run jẹ́ ọ̀sánfàní fún wa. anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith Abu Hurairah gba alatọ̀dọ̀ rẹ̀ kọ́nà ọba kó bá a yọnu sí i. ó ní ma anzalallahu da'an illa anzalallahu shifa ọlọ́ọ̀bá tọ́lá yẹn gẹ́ ọ̀sọ́ àìsàn kankan kalẹ̀ àfikọ́ sọ ìwòsàn ẹ̀ náà kalẹ̀ àìsàn kankan wà látọ̀dọ̀ ọlọ́run sórí ayé àfi kí ìwòsàn rẹ̀ náà wà látọ̀dọ̀ rẹ̀ hadith yìí àáfà imam bukhari ló gbà ní hadith five thousand six hundred and seventy eight hadith five thousand six hundred and seventy eight nínú sahih bukhari hadith mi láti inú sahih muslim látọ̀dọ̀ jabiru abdullah kọ́nọ̀ọ́ba kó yọnu sí i ó ní ànábì muhammad sọ pé lèkúlè dá hindawa gbogbo àìsàn pátá ló ní ìwòsàn lólógùn wàyídá òsínbà dàwọ́ dáa bari habi idinla azawajal tí oògùn bá ṣe déédéé àìsàn tí ń ṣe yàn àìsàn yẹn ń tọ́ ọ̀sán yóò wòsàn kó mẹ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tóògùn bá ṣe déédéé àìsàn yẹn èyàn ó wòsàn kó mi àìsàn náà yọ gbádùn yọ lálàáfíà nínú àáfàá onísúnáni abidahud nínú hadith mi tán gbà látọ̀dọ̀ usama ọmọ kọlọ̀ bá kó bá yọnu sí i ó ní àtẹ́tù nàbí ọ̀sálàm wà asáàbùhù kà á nàmú aláàrú sim tọ́yẹ̀ mo wá sọ́dọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam mo bá wọn sàhábẹ́ rẹ̀ àyíká rẹ̀ wọ́n jókòó pẹ̀lú ìfarabalẹ̀ bí gbàtẹ́ yẹ balẹ̀ orí wọn ni wọ́n sì jókòó fasalamt mo sálámà sí fúnmọ́kọ̀ art lẹ́yìn sálámà mo jókòó fàjálà àrọ́b min àhùnà wà àhùnà àwọn lárúbáwò oko wọ́n dé látọ̀nà bí wọ́n dé látọ̀nà bí wọ́n ń gborí sisi agbègbè wọ́n ń gba adé sọ́dọ̀ àníbi ọ̀sálàm àwọn lárúbáwá yìí lásán pé yá rọ̀ṣúlọ̀lá ànàtàdáwá eré òjíṣẹ́ ọlọ́run sá máa lo oògùn sáìsàn ṣé ká máa lo oògùn sáwọn àìsàn tí máa ń ṣe wá fàkọ́lá tàdáwá ó fàyínà lọ́ àzàwọ̀já làmúyàdọ̀ dáhàn ìlàwọ́dọ̀ aláwọ̀dáwà dáhìn wàhídín ẹ̀ àlẹ́ haram eré òjíṣẹ́ ọlọ́run ṣé ká máa lo oògùn sáìsàn tí máa ń ṣe wá àníbi ọ̀sán sọ pé tàdá wá ó ẹ máa lo oògùn sáyẹ̀sán ti bá ń ṣe yín torí pé ọlọ́ọ̀bá ọba alágbára ọba ńlá òní kò fi àìsàn kan kankanlẹ̀ sórí ilẹ̀ ayé àfi kó fi oògùn ẹ̀ lélẹ̀ àyàfà àìsàn kan so ní olóògùn alẹ́ haram ogbó gbẹkúdé òsì ajídèwé òsì lẹ́yìn bá ti dọ́mọ etí àsọ di eighty ní tí ó di eighty padà sí sixty òsì bá a di ninety ó ti di ninety ní tí ó sọ ninety di eighty five òsì bá di one twenty ó ti di one twenty ní tí ó sọ di hundred òsì bẹ́ẹ̀ bá ti ń gbó ti ń gbónú. No ọ̀n lọ ẹsẹ̀ yàrá nu kọ́ máa palẹ̀ àlùkè àmọ́ màlúkù hadith yìí wà sunani abi dahud hadith two three thousand eight hundred and fifty five hadith three thousand eight hundred and fifty five nínú gbólóhùn mi nínú hadisi yìí anibini nala lam yunzi da'an illa anzalalahu shifa alima man alima wajahila jahila jahila anibi sallallahu alaihi wasallam ó ní ọlọ́run tọ́lá rẹ̀ gá ọ̀ṣọ́ àìsàn kankan kalẹ̀ àfi kó sọ ìwòsàn ẹ̀ náà kalẹ̀ sórí ilẹ̀ ayé alimahu man alima ẹni tó mọ̀ mọ̀ wa jahilahu man jahila ẹni tó salaima, sàlàyìmọ̀ sùnmùkọ́ àìsàn kan bẹ tí ológun látọ̀dọ̀ ọlọ́run abadan kò sáìsàn tí ológun àyà tí ìmọ̀ ní tábà mọ̀ ogun rẹ̀ ń bẹ ẹni wọ́n sọ pé hiv ńkọ́ ebó òyìnbó ló sọ pé òṣogun rẹ̀ sọlọ ló sọ bẹ́ẹ̀ sanabi muhammad ló sọ bẹ́ẹ̀ lónìí àwọn náà ti ń ṣàìmọ̀ iye fún nílùú òyìnbó náà kéèyàn máa bí ọmọ tọ́jú abirùn tí ń ṣàìsàn gbogbo ìgbà ní some years back lọ́dún díẹ̀ sẹ́yìn kò sóògùn ẹ̀ ṣùgbọ́n lónìí injection ti wà fún tẹ́pẹ́ tómi bá ti jẹ́ sss àbó jẹ́ as ọkọ ẹ̀ jẹ́ as inú oyún tọ́jú bá ti dosùn mẹ́fà sọ́sùn méje ni wọ́n ti fún ní injection ẹ̀ kò ní bí wọn sss kò ní bí sss injection ẹ̀ ti wà ọkàn wọn ni kọ́lá mo ti ẹ̀ ń tọ́ra ní bàdàn one hundred six thousand naira one hundred six thousand tọ́lọ́sì fi ṣe kò ń gẹ́ ń tá àmọ́ láàmọ́ ṣùgbọ́n pé àìsàn kan bẹ lórí ayé tí ológun kò sí àwa làyà tí ma imam ahmed bin hanbal rahimahu ta'ala àtàfàwà hakim mustadraku wọn wọn gba díìsì wa àti ibn hibban inú musadu bin muhammad ó wà ní hadith eighteen thousand three hundred and sixty-eight hadith eighteen thousand three hundred and sixty-eight inú mustadraku imam hakim ó wà ní hadith seven thousand four hundred and twenty-four lọ síwájú kí n má lo àsìkò mi tán lórí yẹn nínú hadith mi tábìlì ibn Mas'ud radiyallahu ta'ala anhu tó gbà wá àwọn kan pé mawqufun alayhi pé òun lọ sọ àwọn kan ní marfu' ni pẹ̀lú àníbi ọ̀sán ló ti gbọ́ ọgbà ó rìpọ́tì tánìbi ọ̀sán sọ ni. oní Allah azza wa jal lam yunzil da'an illa anzala lahu shifa alimahu man alimahu wa jahilahu ó ti dédé àdéhìsì tá a kí tán lókè ọlọ́run tó lárí ga ọ̀sọ́ ẹ̀sán kankan kalẹ̀ àfi kó ti sọ ìwòsàn rẹ̀ kalẹ̀ àwọn tó mọ̀ mọ̀ ẹni tó sàlàyé mọ̀ sàlàyé mọ̀ nínú musnad imam ahmad àti sunani abi dawud kọlọba kó bá a kí àwọn àfa wa yìí sàbí pàtàkì kan àwọn sàbí àníyàn ọ̀sàlám usama radiyallahu anhu ó ní èrè òjíṣẹ́ ọlọ́run rúkọ̀ kákẹ́ suratul fatiha kákẹ́ ayatul kursi k'a kɛ suratul ikhlas k'a kɛ kulu aludu bila falak suratul falak kake kɛ suratul nas k'a kɛ sen ka ten ka ban yan tan pe ni rukɔ rukuya ɛyɔ kan tá a bá kɛ sen kan wa dawa natadawa bihi àbí oògùn tá à ń lò tí nǹkan bá ń sèyàn orí ń fọ yàn lóògùn báyìí inú ń yàn lóògùn báyìí tulu mú yàn yàn lóògùn báyìí sí òtútù mú yàn lóògùn báyìí sí àwọn nǹkan tá à ń lò àwọn oògùn tá à tá a mọ̀ pé ewu bẹ́ẹ̀nbì kan tá a bá jẹ kíní kan yọ pa á lára tá a bá mu kíní yọ pa á lára tá a bá rìn bí kan èyí ó fara kọ́ nǹkan tí ò dáa àwa sá fún àjẹnà sí àtàrúdù mi nǹkan dárí ilẹ̀ ṣe ha nǹkan tá à ń ṣe sọlẹ̀ dá nǹkan kan padà nù kádàrá ọlọ́run kádàrá ọlọ́run mọ̀ṣẹ́ wọn bí lọ ànábì Muhammad sallam ànábì ni hiya mi nǹkan dárí la hiya mi nǹkan la nǹkan bẹ́ẹ̀ tẹ̀ tá tẹ̀ kálẹ̀ lára kádàrá ọlọ́run gangan fún rẹ̀ lọ́wọ́ bọ́lọ̀ ń ṣe dá ebi sọ́mọ èdè yẹn láti bí ọmọ àpá wa tó sì dá kádàrá kan tí ó mú ebi kú ò tí ì ṣe oúnjẹ ọ̀dà ògbẹ́ sí alára ọ̀dà nǹkan míì tí ó mú ògbẹ́ lọ tẹ́ bá ti mú mi ògbẹ́ ọ̀ lọ. bẹ́ẹ̀ ló sì jẹ́ pé gbogbo ohun tí í ṣe èèyàn pátá àti tí èèyàn ṣọ́ra fún àti tí ò ní jẹ àti tí ò ní mu àti tí ò ní rìn sí àti tí ò ní wọ̀ àti tí ò ní lò àti bí ò ṣe ní ṣe kí nǹkan mọ́ bàa ṣe mí nǹkan dàrí là lára ìpè gbogbo ọlọ́run tọ́lá rẹ̀ ga lára kọ́ ti ka ọlọ́run tó kádàrà nǹkan pé nǹkan ó ṣe yẹn lọ kádàrà pé nǹkan báyìí lẹ́ẹ̀ lò sí tiẹ̀ lọ tẹ ẹ bá filẹ̀ tẹ ẹ bá lò ẹ̀yin lẹ fọwọ́ ara yín ṣera yín léṣe òun tó dá nǹkan ti dá nǹkan tí ó tọ́jú ẹ̀ ó ti tọ́jú tí ó mú kó mẹ́ tẹ́pẹ́ tí ọ̀tẹ̀ lọ́dún tàfẹ́ mú lọ ni èsì anabi muhammad salam nù hadisi yìí ó wà nínú musadumam ahmad hadis fifteen thousand four hundred and thirteen hadis fifteen thousand four hundred and thirteen ó wà nínú jamiu tirmidhi at is 2065 at is 2065 at at is 2148 ọ at sunan ibn majah at is 3437 at is 3437 àwọn bìtẹ́ afa ibn qayyim al-jawziyya rahimahullahu ta'ala inú àtẹ́bọ̀ nabawi wọn tí mo sọ lẹ́ẹ̀kan níbẹ̀rẹ̀ rẹ̀ ní ojú ewé ẹlẹ́ẹ̀kọkànlá sí ojú ewé ẹlẹ́ẹ̀kẹrìnlá pages eleven to fourteen inú àtẹ́bọ̀ nabawi. Ibn Qayyim al-Jawziyya wọ́n ní inú àwọn àhàdéfì tó lálàáfíà láti rí àṣẹ pé ká lo oògùn sáyẹ̀nsì tí bá ń ṣe ni àwọn àhàdéfì àdúgbò ọ̀sọ́làm tó lálàáfíà láti rí àṣẹ tó pa ni pé ẹ lo oògùn sáyẹ̀nsì tí bá ń ṣe yín ká lo oògùn sáyẹ̀nsì tí ń ṣe ni la yunafi tawakkul kò takò tàwa kúlò ní ọlọ́run pé èèyàn gbára lọ́lọ́run kàmá yìí nà fi ìdá fòdà í àlejò bó ṣe jẹ́ pé tẹ́bí bá ń pààyàn àìsàn ní í ṣèyàn ká ló ká jẹun ké bí ó fi lọ kọ̀ ta kó pé èèyàn gbára lọ́lọ́run ẹ̀ ń bá ní ẹ̀ mọ́ lóògùn sáìsàn tí ń ṣe yín kọ̀ yẹ kó nù ọ́ jẹun tẹ́bí ń pa bí ó ṣe tako ká mu omi fún atọ́s fóògbẹ bó ṣe yẹ pé àmú mi ló gbé yìí lọ bẹ́ẹ̀ náà ni ká lóògùn sáìsàn kéè lọ wọlé har tó rúbámu èèyàn ọ̀bọ̀ síbi atẹ́gùn bá wà ní tàbí kó sí fún àbí kó sí èsì bí ó ṣe yẹ pé ká ṣe fáwọn sórí àbí ká lo èsì òsè takò tàwákólù bẹ́ẹ̀ ni ká lo oògùn sáyẹ̀sán náà takò tàwákólù Ibn Qayyim ní sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ náà lo tutù tó tutù bá mú yàn èèyàn wọ aṣọ tó nípa tọ́jà aṣọ tó jẹ́ nylon tí ó mú oru asára á po níbi tátẹ́gùn bá pọ̀ sí á lọ jókòó sí tí ó sàtẹ́gùn pọ̀ àtúndèpo tí ìgbóná tá a tún mú sí àbẹ́kọ̀ gbóná tá a mọ̀ ní ìsìn lẹ òtútù oògùn tí ó sì máa jáde lára lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ bó ṣe pé ká ṣèyàn láti lé òtútù lọ tí ọ̀tàkùtà wa kọlù bẹ́ẹ̀ ni ká lo oògùn sáyẹ̀sì tí ń ṣèyàn kọ̀tàkùtà wa kọlù àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tán sọ́lọ́ pé àlè ká gbogbo ẹ̀ tán àbí tẹ́yìn bá fẹ́ lo gbogbo àsìkò ẹ̀ lórí irú yẹn lóko àáfàá Sheikh Muhammad bin Salih Al-Uthaymin ọlọ́ba kọ́ba akẹ́wọ̀n nù sẹ́rí Sahih Bukhari wọn tí wọ́n ṣe sẹ́rí Sahih Bukhari volume seven rẹ̀ ti baba Uthaymin sari volume seven òun ló ní kitabu taibu nínú ló ní ọgbọ̀rọ̀ ìwòsàn nínú inú kitabu taibu yìí ní ojú three hundred and seventy nine baba ń kọ́mẹ́ntì lórí hadith anabi sallallahu alaihi wasallam tí a ti ké kọjá ní ìsìn àti kàdísì kọjá má ansalalawo dáhà ilà ansalalawo ṣèfà hadith yẹn ọlọ́wọ́sọ ìsàn kankalẹ̀ àfikún ti sọ ìwòsàn rẹ̀ kalẹ̀ nígbà ń kọ́mẹ́ntì lórí hadith yẹn wọ́n ní hadisi kì í ṣe khabar kì í ṣe pé wọ́n fún ni ní information pé à ń fún yín ní rò pé ọlọ́run tọ́lá rẹ̀ gàtọ́ sọ àìsàn kalẹ̀ sọ oògùn kalẹ̀ wọ́n ní ara bí ṣe pé à ń tàtúlùbà àdáwàhà lidahika wàlẹ́ sàbìmọ̀jára di khabar wọ́ọ̀gùn tó lò sáìsàn tẹ́ bá ń ṣe ọ́ ni kì í ṣe pàdé bí ọ̀sán ń sọ fún ọ lásán pé ọlọ́run sókun kalẹ̀ lọ́ọ́ wà ni lọ́ọ́ tí ó ma ẹ̀sán rẹ lọ wàlákin mina tọ̀rí kí a sọ̀rọ̀ ìyá ṣùgbọ́n mọ̀ wo oògùn tí ó ta ko ìlànà ọlọ́run ọba o mọ̀jẹ̀ ojú oògùn tí ó mú ọ̀sẹ̀ ọlọ́run tí ó yapa sí lánà islam tọ́lọ́run fẹ́ràn nàbí muhammad sallam alẹ́ ti jáha bí aṣar èyí tí òfin ọlọ́run mú wá ọ̀ṣẹ́hìdàláha alẹ́hẹ́sìwọlọ́àkẹ́ àbóògùn tẹ́ pé lílo rẹ̀ táwọn èèyàn ti lò tí ó sì ní ìkẹyìn wọ̀ lára ó fi rinlẹ̀ yìí pé oògùn yìí ń ṣẹ́ fún nǹkan báyìí bisawabi wa shara'iyya tí wọ́n bá sọ pé oògùn yìí dáa kò sí ní ìkẹyìn wọ́lá lò ó fún nǹkan tí ń ṣe ọ́ tí ó sì ta kò òfin ọlọ́run shara'iyya nu táìpọ́ bá jẹ́ nǹkan ìwọ bá ń bẹ lára rẹ̀ mọ́ dídì rẹ̀ eléyìí ni òní kọ́mẹ́ntì bàbá sọ́lé Uthaymin nínú sẹ́rí sahih Bukhari wọn gẹ́gẹ́ bá a ṣe sọ nínú volume five sẹ́rí sahih Bukhari wọn again ní ojú oye three hundred and eighty wọ́n ní ìdá usibal insanu bi mọ́rọ̀dìn tọ́lọ̀ bá ká kádàrá àìsàn kan ó sọ mọ ẹ̀dẹ́ ènìyàn àìsàn kan ó sọ mọ ẹ̀dẹ́ ènìyàn àìsàn kan rọ́ọ̀lù. ṣé ìtọ́ dáa fún òun ni pé kó lo oògùn àbí kó ṣe tà with that tà with that ṣé kó lo oògùn ni fún nǹkan tó ṣe òun àbí kó ka àwọn nǹkan tí ọlọ́run fi máa mú nǹkan kó lára èèyàn kọ́ pé nǹkan ni kò ní kékọ̀ọ́ àdúrà àyà kùránì àwọn àdúrà níbi Muhammadu sallam nìkan ní òkè yìí tí wòsàn ó sì dé látara rẹ̀ àbó lè lo oògùn àbí ọmọ lóògùn ìbéèrè tí wọ́n bí wọ́n léèrè nu afana jawab hada hasbat halil marid èwo láàṣẹ ń bẹ irú condition yẹ kò níta ẹsẹ̀ bá ń ṣe bá ní ó determine tí ó ṣe famina maridọ mọni ẹnda kú wàtò lè himan tọ́kẹ́ ń bẹ́ẹ̀ nu aláìsàn tí ìmánì tó lágbára ń bẹ lọ́dọ̀ tiẹ̀ tó ní ìmánì tó lágbára gan fíìmù jáde bíi àṣẹríà tó nígbàgbọ́ tó lágbára sí tó ń bẹnu àyà ọlọ́run tí ń bẹnu sunna níbi muhammadu sallam tá a pẹ̀lú òfin ọlọ́run mílẹ̀ àdéhìyà mílẹ̀ lọ́ọ́déhìyà ọ̀tá àwìdàt láwọn àdúrà àtàwọn nǹkan ìsọ téèyàn máa ń ké fàádà yabda òbí ha kọ́bla ayé ṣe ẹni tọ́lọ̀ ń bá ní fún ní mánì báwọn nǹkan tí kọ́kọ́kọ́ ṣe òun ni kó kí àwọn àyà kó kí àwọn àdúrà níbi ọ̀sọ̀làm tó lè mú nǹkan yẹn lọ kó tó di pé yóò ronú sí pé jẹun alógun ní ìsìn tó bá tiẹ̀ fẹ́ lógun fàpèjúwe kí n sáré sọ kékeré kan tá à ń bọ̀ àfẹ́ lójú díẹ̀ torí bá ń fọ́ yàn àbíbi kan nínú ara ń ró yàn tí yàn bá gbọ́ olè tó a ṣe bisimilayi mẹ́ta tó ní a'udhu bi'izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa huwa hadir méje kọ́ kó lórí lẹ́yìn tó a ti kà tán kọ́ gbàgbé ní ti ń jórí fífọ́ àbíbi kan láàrin ìṣẹ́jú márùn-ún yóò inṣàlá mo já rọ́bù several times láàrin mi gangan yàtọ̀ sẹ́lómi tí tí wọ́n rí fọ́ọ̀n àgbọ̀lé lórí àṣekà ní ìsìn tí ọmọ rẹ ní tara yọ ya ní ìsìn inshàlá ó dájú kọ àdúrà níbi ọ̀sán ni ó ọmọbẹnu sọ buhari Bukhari ọmọbẹnu Sunan Abi Dawud ọmọbẹnu àwọn tẹ́lá káàkiri ẹni tó nírú eléyìí lọ́dọ̀ kì í sóògùn ní kọ́kọ́ sáré lọ bá kí lọ́ọ́ fẹ́ fọ́ọ̀gùn ṣe gbàtí mẹ́rin bẹ fún ọ tó o sì mọ nǹkan tó kì í tí ó sì ṣẹ́jú oògùn gan lọ eléyìí ni kò ṣe ẹ̀ tọrọ ìbá rí bẹ́ẹ̀ àdúrà yẹn ní kọ́ka mo fi yẹn ṣe mi fáàlù àpèjúwe ni o fún àwọn àìsàn mi torí àìmọye àìsàn bẹ́ẹ̀ lẹ̀ ẹjọ́ àwọn elétò wọ́n máa rán mi létí torí ó níbi tá a ti máa ń bírèkì díẹ̀ díẹ̀ tásìkò sí ẹ bá ti fẹ́ tó ẹ máa rán mi létí o àáfàá ní abala kan ṣùgbọ́n ẹni tọrọ rẹ̀ ọba rí bẹ́ẹ̀ ẹni tọpọ rẹ̀ ti rí bẹ́ẹ̀ gẹbi kahali asari nẹsẹlẹ yẹ o bó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí nínú ayé tá a wà náà rẹ yìí àti di nǹkan kí nǹkan imani o tó nǹkan mọ́ tawakunu ọlọ́run tó nǹkan mọ́ takwalẹ́ o tó nǹkan mọ́ ìkìlási o tó nǹkan mọ́ ìsún ọlọ́run tààrà pẹ̀lú ìjọsìn fọlọ́run tó nǹkan mọ́ ìjìnà sẹ́sẹ́ o tó nǹkan mọ́ àdúrà tó yẹ kẹ́yìn ó ṣe láàrin ìṣẹ́jú méjì tí ó gbà ó di alẹ́ sàárọ̀ ni wọ́n ṣe tí ò ní gbà lásìkò táwa nù rẹ̀ àsìkò táwọn èèyàn bọ́ lọ́n dúró yìí àsìkò yìí tẹ́pẹ́ ni tí mánì rẹ̀ ọ̀bá dúró dáadáa ni àáfàá ní irú ẹni bẹ́ẹ̀ ètò jẹ́ dandan fún lásìkò yẹn ó ní pé lọ wo oògùn tí ó lò torí pé tí ó bá lóògùn àìsàn tí ń ṣe tí ó bá tètè lọ yóò kó nínú mọ́mìnì yóò di kèfèrí láìpẹ́ yìí gẹ́gẹ́ bá a náà ṣe nílẹ̀ Yorùbá táwa nù rẹ̀ yóò tẹ́pẹ́ nù rẹ̀ lọ́sẹ̀ lómi dèrò ṣọ́ọ̀ṣì o orí ti ń fọ lọ́sẹ̀ lómi di aláwo ìyàwó mi ò tètè lóyún lọ́sẹ̀ lómi di kèfèrí o gbogbo ala ti rí o tilẹ̀ Yorùbá ọ̀pá mọ́tò bẹ́ẹ̀ wọn bí a sì bẹ̀rẹ̀ alágbàsí àti ibi ṣe ń téèyàn bá bèèrè lẹ́yìn yẹn pé kí ló gbé ọ kó onú islam lọ́nu kèfèrí èyí tí ó sọ yẹn yóò sì wò pé à ah, ṣe nǹkan tí ò tó yìí náà tí ò tó tí ò tó yẹ ẹ̀fọn tí ò tó èèrà áá ah, ah, ló sì lọ síbi tó ti wọ náà gbére sí àfi tó bá padà sínú islam tó kù láyé ló kù yóò mọ̀ ṣìyàn léèmọ̀ pé ẹ kírun gbà náà ni ẹ ẹ ní masasa tí ẹ ní ìmáàmù kankan tẹ̀lé sọ fún ẹ láàfa kálákálá báyìí ni ọmọ wí almuhim tí mánì bá lágbára tá a sì mọ àwọn àdúrà téèyàn ó ṣe àdúrà ní ká kọ́kọ́ ṣe síwájú oògùn ẹ tí mánì ẹ bá lẹ kọlọ lo oògùn ọ̀rọ̀ kan nù. àfa Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala inú tẹ́bù Nabawi ní ojú ìwé ẹlẹ́ẹ̀kẹsàn wọn sí ẹlẹ́ẹ̀kẹwàá wọn ní wa quwwatul qalbi wa i'timadu ala Allah tí ọkàn bá ní agbára gan tí ì sí ọkàn tó jọ̀lẹ̀ ọkàn tó lágbára tó strong tẹni tó ní ọkàn jẹ ẹni tó gbára lé Ọlọ́run tààrà ọgbọ́n Ọlọ́run lọ fẹ́yìn tí Ọlọ́run lọ gbára lé tí ò gbára lé nǹkan mi wà sọ́dákọ̀ wà dùà tó ń tàn jẹ́ni tí ma ń ṣe sàrà àti ń yọ zàká tí ń ṣe sàrà àti ń wá yàtọ̀ zàká àtọ́jọ́ náà yàn tí ma ń ṣàdùà wà tàwùbà tí ma ń túbà kó ń bẹ ẹ̀ṣẹ̀ wà lè segifar tí ń tọrọ àforíjì tí ń sànàṣe fẹ́ni tara ni tọ́wọ́ bùkátà sí náà lọ́wọ́ tí òfin ọ̀lẹ̀ tí ń sànàṣe fún wa gbogbo ń ta àkàlẹ̀ pátá tí bá ń bẹ lọ́dọ̀ ẹ̀ nìkan tẹ́nìkan bá ní wọn lọ́dọ̀ irú ẹ̀ nìyẹn àǹfààní pẹ̀lú rọrùn òun ni ọ máa wòsàn kó o bí gbogbo àìsàn tí ń ṣe láì ṣe wàhálà tó tó nǹkan kọ́dà àdúrà tí ó ṣe kí nǹkan ó tó kú lọ́dọ̀ rẹ̀ ò ní tó nǹkan tí ó fi lọ tọ́ ẹ bá sì ń ṣàdúrà fún yẹn ni kò ní pẹ́ tí ń ti ń ṣe fún yẹn èsì ṣe lára ẹni tó ṣe fún yẹn tí kúwàtò kọ́lù bíbá ń bẹ fẹ́ni tẹ́ ń ṣe fún náà ẹ̀yìn tẹ́ ń ṣe fótó náà bá gbà yìí pé ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń ké yìí àdúrà níbi ọ̀sán tẹ́ ń ké fò yìí yóò sì sábà bí ìwòsàn kò mi ti ń dààmú yìí ẹni tó ké ti ní lọ́dọ̀ ẹni tẹ́ ń ké fún náà ní lọ́dọ̀ ah! lẹ́yìn ọ̀sọ́kà ní ní wàràǹsẹ̀ ṣé wàràǹsẹ̀ sàbí yorùbá mi ṣùgbọ́n tẹ́tẹ́tẹ́ nìkan nu méjèèjì ẹ̀yẹ kí n ṣàlàyé díẹ̀ mẹ́hàn ẹnìkan ló ní kó wá lè má nílẹ̀ lọ́kàn òun ni tàwákùlù ń bẹ fún òun ni ìtìmọ́dọ̀ alàlẹ́ ń bẹ fún òun ni tawba ń bẹ fún òun ni sọ́dọ̀kọ̀ ń bẹ fún òun ni sìgìfàrù ń bẹ fún òun ni gbogbo takalẹ̀ kan ń bẹ fún ẹ̀yin wọn fẹ́ kà fún ni ṣé ṣe kurani náà lẹ́ wákàtí nǹkan yìí lọ à kò ní ṣiṣẹ́ o tó pé kò ní gbàgbọ́ sí tó yà àwọn àfa àti ńkọ̀rọ̀ lórí tébù náà ibnu kọyim ni o ibnu tẹmiya ni o abdulsalam bahali ni o gbogbo àwọn akẹgbẹ́ wọn wọn ò ní ẹ ṣe wá àsìfẹ́ ní tẹ́fẹ́ kàǹgà fún kọ́kọ́kọ́ gbà pé tẹ́fẹ́ kà yóò ṣe sábà bí ìwòsàn o torí pé tí a bá gbà tí ìtàn bẹ̀rẹ̀ dọ̀ tẹ̀ yín ò ní lápá lára àti ẹ̀ tó nǹkan yóò àní wọn kékeré nìkan fún kọ́lá kò ṣiṣẹ́ bẹ́ẹ̀ sì ni ẹ̀mí rẹ̀ lọ́kọ̀ à ń bá sọ̀rọ̀ orí ẹ̀ ń gbàgbá náà tí mo fẹ́ sọ torí ìdí eléyẹ̀yẹ̀ yẹn mi tẹ́ wà níjókòó nítorí kí ni sọ àsìkò lò kálí bọ́ sí agbami àwọn nǹkan tí a fẹ́ sọ ilé preamble ni wípé ìpìlẹ̀ ọ̀rọ̀ ni wípé sáà ti lò thirty minutes ah, ok ah, ok inshallah a ah, wípé ìwòsàn fáìsàn ti ń ṣe ni gbogbo àìsàn gbogbo àìsàn láì yọ kankan lẹ̀ ó ń bẹ nínú Islam. No lọ́nà halali láwọn nǹkan tọ́lọ́ ọba àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n sọ fún wa táwọn tó síwájú wa lórí ilẹ̀ ayé àwọn sahaba kiram radiyallahu anhum ajma'in àtàwọn tó tẹ̀lé wọn tabi'un wa tabi tabi'in àwọn tó tẹ̀lé wọn àwọn tó tẹ̀lé wọn nínú kùrúnà mẹ́ta àkọ́kọ́ tó lọ́lá jù lórí ilẹ̀ ayé tí wọ́n ti ṣe kọjá tó ṣiṣẹ́ ju oògùn tí ń bẹ níta lónìí lọ ju confucian medicines lọ tó ṣiṣẹ́ jù lọ ọ̀nbẹ ńlẹ̀ lakọọ́lẹ̀ ó ku kí mẹ́nìmí àtẹ̀yìn ó gbé kí ìjọsìn fọlọ́run wa kọ́ lágbára kí ìgbára lọ́lọ́run wa kọ́ lágbára kí ìbẹ̀rù ọlọ́run wa kọ́ lágbára kí ìjìnà sí tọ́lọ́run ṣe wa kọ́ lágbára kó fi lè jẹ́ ìrànlọ́wọ́ fún wa lórí káwọn nǹkan ìṣiṣẹ́ lóra náà bó ṣe ṣe fún àwọn tó kọjá lánàá kì í wá sàwọn ará àná nìkan tí e dórí àwọn tó lo ayé lónìí bí ṣe ń ṣiṣẹ́ náà nù tí wọ́n bá ti lé láwọn nǹkan yìí lára ń ṣiṣẹ́ ni àìmọye àáfàá lórí ilẹ̀ ayé ntí àfojúrí báyìí inú fídíò wọn ntọ́ pé inú tíra wọn láti kà á wípé ntí wọn ṣe rèé tó sì ṣiṣẹ́ Ibn Taymiyyah rahimahulah ta'ala ó ti lé ní seven hundred years ago tó ti kú lórí ilẹ̀ ayé ó ti lé lọ́gọ́rùn ọdún méje sóni tó ti kú láyé Ibn Taymiyyah kò wá sí nǹkan kan tó jẹ́ sòrò fún yẹn tí ń dààmú èèyàn tọ́lọ́ ni wọ́n gbé dọ́dọ̀ rẹ̀ rí láyé tí ó ké nǹkan kọjá nǹkan ẹyọ méjì. nítorí ìmánì ti ń bẹ yìí akọ̀lẹ́ ti ń bẹ yìí tàwákùlù ọlọ́run ti ń bẹ yìí ìkíláàsì ti ń bẹ yìí tọ́hátù láìwá rọ̀ṣúlì ọ̀sálàm ti ń bẹ lọ́dọ̀ wọn yìí ìsìnàbù hanin màásì ìjìnlẹ̀ sáwọn ìyàpọ̀ ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ wọn yìí ó ń jẹ́ kí wọ́n mọ ké suratul fatiha kọ́dà tó ní kedele iyyaka na'budu wa iyyaka nasta'in ibẹ̀ wọ́n ti dúró wọn ó sì máa ké tí nǹkan ó sì máa ṣe tí ń bẹnu tíra àwọn ń bẹnu eléyìí ń bẹnu nineteen àti ayé ẹyọ kan sọ inú sọ́ọ̀tún mọ̀mí náà èmi àtẹ̀yìn bàbá fẹ́ kérúkìá mẹ́rin láàkì mẹ́ one and fifty to one hundred eighty láàkì òun ẹyọ kan so tí ó ké nù tí ó ìjọba lo afa hasimitomi kò ní ké sọ́ọ̀tún fatia òun ní kóso ní òkè yọ kà máa sọ tọ́fẹ́ sọ tẹ̀lé ní pé kó nǹkan ó sì máa kó ah wàláhì tí àwa náà bá ní tí wọ́n ní wàláì irun tí ọlọ́run ṣe fún àwọn yóò máa ṣe fún àwa náà ó dá mi lójú wàláì tàláì torí pé ntí gbogbo àti experience ni time tí a bá súnmọ́ lọ́n gan tí o sì di wọ́n kankan tí ìbàdàn àti pọ̀ téèyàn sọ́ra fún gbogbo tọ́lọ́run ṣe léèwọ̀ fati àgàwà náà ò ní kékọjá ìgbà mi tí nǹkan fi ń ṣe ìgbà tá a bá lo ẹ̀yìn díẹ̀ èyí ó ké gbogbo gbogbo ntọ́mọ̀ ní òkè tán nǹkan kan ò ní ṣe eléyìí ṣe pé wọ́n ṣe sọ fún yẹn táwọn náà ti mọ̀ ni ọwọ́ à ń sọ dákọ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ sáwọn afáàtà ń kanu tira pé wàláhì bó ṣe rí inú tọ́lá ayé tí wọ́n gbé ayé ń dájọ́ ayé tí wàá lọ ayé ayé pálapàla la wà wà nù ẹ ibẹ̀ wọ́n bí wa sí ibẹ̀ ládàgbà sí ìrìkúri lójú rí ìwòkú lójú wò ìgbọ́kúgbọ́ létí ń gbọ́ ìrìkúri ẹsẹ̀ rìn ìsọkúsọ ní jáde lórí àwọn asẹlọ ń jìnnà kọ́ la yé tá a wà yìí asẹlọ ń jìnnà mazọ fẹ́ lómi pé kó túbá kọ́ tọrọ àforíjì yóò tún ní kí ló ń ti ṣe tó tó tàwọn ẹgbẹ́ wọn ṣẹ́ẹ̀ṣẹ̀ kéékèèké lọ́lọ́run máa wò ń jọ́ ọ̀dájọ́ ẹ̀ dọ́lọ́run gan mà aláàánú lọ́lọ́run mi jọ Allahu Latifu ya Latifu lùtùfì bíi ọ̀kárẹ́ bó ṣe sọ pé òun láàánú tó bẹ́ẹ̀ lọ sọ pé ìyàwó náà le koko tó <laughs> ìyàtọ̀ bá kọ síyàn àti téèyàn ṣe sọ́dọ̀ rẹ̀ ní determine tí ó rì èèyàn jẹ ìyà kò ní ẹni tí ọ̀rẹ́ ń gbọ́ bá sun ẹkún tẹ́jẹ̀ bá ń jáde lójú ẹ̀ kò ní ẹni tí ọ̀rẹ́ ọlọ́run ti ṣe wá lẹ́nu ìyá ọlọ́run ti ṣe kò ní já jìyà ẹja ṣe ń tọ́lọ́run fẹ́ kájà ń sin tí ọ̀fẹ́ ọlọ́run tọ́lá rẹ̀ ga nínú suratul Isra Quran chapter seventeen suratul Isra afa yi ní ẹ̀kíní sìn ẹtìkílẹ̀ kan ayé yìí ti tu wà nínú nazzilu minal Quran. A'udhu billahi Quran. علينا ولا يزيد الظالمين إلا خسارا سورة النحل آية 69 أما أولين ọlọ́run tọ́lá rẹ̀ ga ti sọ nínú àyà yìí a sì ti gbọ́ ń bẹ̀rẹ̀ wá sí wàyí lónìí wípé ọlọ́run ní àwa sọ ọlọ́run bá sọ̀kalẹ̀ nínú alukur'anul karim mọ́wá ṣèfà ọ̀hún ntọ́jẹ́ ìwòsàn ṣèfà wa ìwòsàn àìsàn ẹ̀mí ọ̀nbẹ nu Kùránì bí wòsàn àìsàn ara ṣe wà Ibn Qayyim ta'ala ó ti ṣàlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ nu àtẹ́bù Nabawi pé bí Kùránì ṣe jẹ́ ìwòsàn fáwọn àìsàn ọkàn àìsàn ẹ̀mí bẹ́ẹ̀ ló jẹ́ ìwòsàn fáwọn àìsàn ara ó sì sọ tara tiẹ̀ yàtọ̀ sí tàwọn èèyàn míì tí wọ́n lo Kùránì fún tara tiẹ̀ àgbọ̀ nísìn inṣàlá níbi táwa yìí náà láti bọ́ láìpẹ́ yìí wà rahama nínú Kùránì náà sì ni rahama ọlọ́run wà ìkẹ́ ọlọ́run rẹ̀ ìkẹ́ tọ́lọ́run ṣe ẹ̀ ń bá jẹ́ mọ́mìnì lílí mọ́mìnì náà ni o fáwọn gbàgbọ́ òdodo ìkẹ́ rẹ̀ ìkẹ́ ayé kẹ́ àlùkìyámà ìkànnì àwọn afáàní Saudi Arabia ó ní àtọ̀hìd bí sábàbí dùkúlù janna pẹ̀lú tawhid láfi wàlùjánà ìmọ̀lọ́ ọlọ́kan ni ẹ̀rí tó bá ti ní ṣírìkù nù ẹrù ò ní wàlùjánà àfi tó bá túbọ̀ tó kù láyé lókù ètò jẹ́ tó tóbi dhalika al-fawzul azim tọ́lọ́ bá sọ̀rọ̀ àlùjánnà nínú Qur'an èrè jẹ́ tó tóbi lọ́lọ́run gẹ́gẹ́ máa ń pè níta pé ní tí ọba jogún èrè tó tóbi tí yóò sì rú ẹ̀ láyé tí ó jogún ẹ̀ fún yàrá ló kìyàmà àjẹ́ wípé gbogbo nǹkan ayé bó ti wò ó tó pẹ̀lú tàwídù yìí ó rí. Allahu akbar. ètò ọba jogún tó tóbi jù nù tọ́lọ́run fẹ́ ṣe ní kẹfẹ́ dà láyé àti lọ́run tí ó jogún ẹ̀ fún yẹn ti sàlùjánnà àti yọnu rẹ̀ àjẹ́ nǹkan yẹn ètò kérésì ní pẹ̀lú ọ̀run yóò fi lé lọ́wọ́ láyé tẹ̀yìn bá dé tàwídì lọ́dọ̀ èèmọ̀ bí ń ṣe sọ́tì èyí yóò yẹ wá sí inṣàlá lọ́jọ́ iwájú látàbà tó ń ka àwọn tẹ́lá tawhid àbí wá sí tawhid tàbá tó ń padà sórí ẹ̀. ẹ̀ tí mò ń sọ léèrè lórí ni pé tí Quran tẹ́pẹ́ títẹ̀lé rẹ̀ gbígbàgbọ́ rẹ̀ lílò rẹ̀ jìnnà sí tó ṣe léwọ̀ ọbẹ̀ tó bá sọ nìyẹn tí ó rí kẹ́ Ọlọ́run láyé àti lálùkẹ́ àmọ́ àjẹ́ yí pé ìlàkúò nínú òṣòro ayé àtọ̀run ọ̀nbẹ lára Kùránì nínú suratu nahal sura sixteen quran chapter sixteen verse sixty nine sura kẹrìndínlógún àyà kọkàndínláàádọ́rin ọlọ́run sọ yìí pé. wa mina shajari wa mimma yarishuna thumma kuli min kulli thamarati fasluki subula rabbiki dhulula. يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون أروي oyin lọ́lọ́run sọ ń bí tá bá a sọ̀rọ̀ ẹ̀ láìpẹ́ yìí àtàwọn nǹkan táwọn afa àkọọ́lẹ̀ pé ní oyin ń ṣe ìwòsàn fún àwọn àìsàn tá n gbé lọ sí usage lọ sí luth lọ sí di araba lọ di kíní kan tẹ́kẹ́ oyin la lò sí sí ìlọ́nu lé inshàlá à ń bá a sọ̀rọ̀ rẹ̀ kí n má bàa lógun àsìkò mi lórí àwọn àyà yìí àyà mi fẹ́ fà mo fẹ́ sọ bí tọ́wà nínú alukur'an àwọn àyà táwọn afa máa ń pè ní àyà tó Imam Malik rahimahullah ta'ala àyà tó ṣèfà onímẹ́fà nínú kur'ani èmi máa ń fi suratu fatiha kan máa ní méje ní fatiha ní òpìlẹ̀ rẹ̀ torí pé nínú asmau suratu fatiha ó ní àṣefà wa nínú orúkọ fatiha gangan ní àṣefà òun gangan fún rẹ̀ ọba lọ́jẹ́ inú wòsàn ìwòsàn àtẹ́bù nabawi ni o àtẹ́bù alìsílámì ọba ní suratu fatiha jẹ́ ń suratu tawba Quran chapter nine verse fourteen sura kẹsàn-án ayà kẹrìnlá òun láyà kọ̀kọ́tọ́jà ayatu shifa nù Quran náà ayatu shifa nù Quran. No, suratu tawba verse fourteen quran ní verse fourteen ẹlẹ́ẹ̀kejì suratu yunus quran chapter ten sura kẹwàá qurani aya fifty seven verse fifty seven aya kẹtàdínlọ́gọ́ta òun láyà ẹlẹ́ẹ̀kejì nínú ayatu shifa nínú alukuranu karim ẹlẹ́ẹ̀kẹta oníta kẹtànísìn suratu nahal quran chapter sixteen verse sixty nine sura kẹrìndínlógún aya kọkàndínláàdọ́rin ẹlẹ́ẹ̀kẹrin oní suratu isra tá a kọ́kọ́ kí. Quran chapter seventeen sura kẹtàdínlógún aya ìkejìléní ọgọ́rin verse eighty two ẹlẹ́ẹ̀karùn-ún oní suratu Shu'ara suratu Shu'ara Quran chapter twenty six sura kẹrìndínlọ́gbọ̀n al-Quran al-Karim aya eighty aya ọgọ́rin gẹ́gẹ́ Quran chapter twenty six verse eighty ẹlẹ́ẹ̀kẹfà oní suratu Fussilat Quran chapter forty one sura kọkànlélógójì al-Quran aya ìkẹrìnlélógójì verse forty four Quran chapter forty one verse forty four kí n tó kó n bì yẹn mo fẹ́ sáré sọ̀rọ̀ lórí òun ọlọ́run lè ní kọ̀rọ̀ padà wá lórí ẹ̀ sá. àwọn àyà mẹ́fẹ́ fà yìí ẹ fi sọ́tún Fatiha bẹ̀rẹ̀ rẹ̀ ẹ ń bá ní Zadul Ma'ad lé Ibn Qayyim náà ló ṣe ọ̀pọ̀lọpọ̀ ti bẹnu Zadul Ma'ad bẹnu inú Tibu Nabawi ṣùgbọ́n òkun ju Tibu Nabawi lọ volume four Zadul Ma'ad Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala ó ní ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ń ṣe aráyé tí wọ́n lo oògùn sí lo oògùn sí tí ò lọ tán ṣe fásitì tán ṣe operation fún tán lára tán ṣe gbogbo ẹ̀ tí wọ́n lé wọn ò rí nǹkan kan tí wọ́n lé àti mú nǹkan dúdú kan tá a bá bẹ̀ pàdé ńbẹ̀ àti mú kó mẹ́ ètú tá a má bẹ̀ àti kókó mẹ́ tí wọ́n rà ara padà tó ń tọ́ ọmọ lọ padà tí ó tún ní gbádùn tí ó tún wọ́n jù sùkọ́ tó wà tẹ́lẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn wóògùn ti fún tí wọn ò rí ó ní pẹ̀lú rọrùn ní suratul fati àti omi zamzam ọ̀tọ̀jú ẹ̀ suratul fatiha àtòmí zamzam inshallah yóò tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí mo sọ̀rọ̀ kẹ́kẹ́ suratul fatiha ní orúkọ rẹ̀ ní àṣẹfà wa ẹ lọ kẹyìn kẹyìn tẹfsiru tẹfsiru ibnu kẹthiru ni o kurutubi ni o gbogbo àwọn tafasiru ẹ rí i pé ní ma fẹ́ sọ àsomọ́ suratul fatiha ẹ rí i pé àṣẹfà wa ní orúkọ rẹ̀ sura ìwòsàn pàtàkì nù tọ́lọ̀ ọ̀sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ sínú tẹ́lá kankan àfinú kùránì nìkan àtàwọn àyà yìí omi zamzam ẹ ké wọn sí lẹ́ẹ̀méje méje èyí táwọn afa rẹkọmẹ́ndì nù ní Ibn Qayyim rẹkọmẹ́ndì ó ní Imam Malik rẹkọmẹ́ndì ní asalu dari sẹ́lu rishadu salik volume three babu tadawa wa rukọ n tẹ rẹkọmẹ́ndì nù ẹ̀ẹ̀méje méje ẹ ké sínú omi zamzam ẹ bá fẹ́ kí nǹkan sómi kẹ́ ẹ pé yóò gbomi wájú ẹ̀yọ́ máa kí nǹkan báyọ̀ ọ̀nà òun ti kí nǹkan ó kí nǹkan kan sómi torí ẹ̀yin sì máa ń tẹnu ma bọ́kẹ́tì omi tẹ́ fẹ́ kí nǹkan sí rè gbẹ́nu rẹ̀ sì tòsí ẹ̀ tọ́pẹ́ bisimilayi rahman rahim alihamudulilayi rabbil alamin gbogbo tó kéwòn atẹ́kùn ti jáde lára rẹ̀ inú omi yẹn ní jáde sí ẹ̀yìn tí ń kẹ̀ nǹkan sómi nù kìsẹ́ tó gbómi wájú bàtí wọn ń nǹkan báyìí ń <laughs> pé inú omi yẹn ní òkè sí mọ́ kì í atẹ́gùn èyí tí wọ́n á ń ṣe wáyìí ẹ máa mu omi yẹn díẹ̀ díẹ̀ fún tọ́pẹ́ tó lárísìkì dání ni kọ́ máa fi omi yẹn kọ́ máa mú kó sì máa fi sanra kọ́ mú díẹ̀ nú kọ́ máa fi sanra kó sì máa mú lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ dán wò ọ̀pọ̀lọpọ̀ ń tá a lògùn sí tí ọlọ ní ọlọ inṣàlá ẹ dán wò nínú asálù mọ̀dárí ṣáàlù ìṣáàlù sálẹ̀ wọ́n tún sọ nǹkan mìíràn nípa ẹ̀ wọ́n lẹ́yìn tí ọba rọrọ kó lè romi zamzam kọ́ lọ lomi odò tí ń sàn tó jomi tọ́ mọ́ omi odò tí ń sàn tó jomi tọ́ mọ́ kó ké wọn sí i iṣẹ́ tí zamzam ó ṣe yóò ṣe é sùmọ́ tí ọ lọ́ra sí ti zamzam ni kí ló dé tí ọ lọ́ra sí zamzam omi ni zamzam omi ni omi odò omi lomi kànga kí ló dé tí differences wà láàrin wọn differences tó wà ń bẹ wọn àfi ká sọ ní ìsìn. anabi wa muhammad wa sallam. sallallahu alayhi wa sallam. inú bukhari ni o inú muslim ni o inú tirmidhi ni o ẹ lọ kàn mi a ti sọ̀rọ̀ miya almiya, omi tẹ bá gbé tìbùnà wáyé kalẹ̀ bá ti bí zamzam kalẹ̀ ń sìn àdìsí ni ó fi bẹ̀rẹ̀ òun ló fi bẹ̀rẹ̀ gan nítorí pé mo gbé dání wa nbẹnu mọ́tò tìbùnà bá wí nbẹnu mọ́tò zaduma adina nbẹnu mọ́tò ilé ìbẹ̀rẹ̀ bó ti gbé rọ́kùn zayin bó ti gbé wá báyìí omi oní zamzam ó sì gbé àdìsí mo fẹ́ sọ gbé wá mọ́ọ̀ zamzam lè máa sórí bàlá àdìbí ọ̀sán ni ó sọ bẹ́ẹ̀ omi zamzam fún tá a bá mọ́ fún ni ọmọ ṣiṣẹ́ fún tẹ́ ẹ bá mọ́ fún wòsàn yóò ṣiṣẹ́ fún wòsàn ó kù mí inú akamul Quran ibnu ibnu làárọ̀bí akamul Quran ibnu laarobi, làárọ̀bí tafsir la ahkam ibnu laarobi, lábẹ́ sọ́ọ̀tù nahal ibnu laarobi sọ̀rọ̀ ìmọ̀ rẹ̀ àti iṣẹ́ tó fi ìmọ̀ yẹn ṣe tó kéré sí ìmọ̀ tó ní wọ́n wá lóun á bẹ̀ sí sun ẹ̀kún nínú tẹ̀síwò yẹn gangan lọ́wọ́ Ibn Arabi gangan lọ́sọ bẹ́ẹ̀ ó lóun á sun ẹ̀kún pé iṣẹ́ rẹ̀ òun kéré sí ìmọ̀ tó mọ̀ kí iṣẹ́ ó sì mọ̀ tó ìmọ̀ kò wúlò fẹ́ni tó ní kí iṣẹ́ mọ̀ tó mọ̀ kò wúlò fẹ́ni tó ní àfi kí iṣẹ́ yẹn ó ṣe déédéé mà àfi kí iṣẹ́ yẹn ju ìmọ̀ rẹ̀ lọ ọ̀pọ̀ òun lẹ́kún ó lóun wá rántí pé Mẹ́kà lòun lọ ṣe hajj lòun mu omi zamzam inda makom nígbà wọn kọ inda makom makom ibrahim ni wíwù òun wá kàdúrà tàbí ọ̀sán òkè kéèyàn kàtà fẹ́ mọ̀mí zamzam allahumma inni as'aluka ilman nafi'a wa rizqan wasi'a wa shifa'an min da òun kàdúrà yẹn òun wá mọ̀mí o òun wá rí pé lẹ́yìn ọdún díẹ̀ ìmọ̀ ọlọ́run sì payá làákàyọ̀ fún yín mà. ilman nafi'a wa rizqan wasi'a wa shifa'an min da kò sí amadu mbẹ́ẹ́ máa rí i pé ó yẹ kí n padà lọ sí mọ́kàlì mọ́kàrọ́mọ́ lọ sí hajj mi àbí umra kí n wá tún ṣe àdúrà pé wọ́n lọ jẹ́ kí sẹ́ẹ̀mí rí mi kó ju ìmọ̀ mi lọ.